dá alábà tó o pa á láṣẹ ẹ jẹ́ kí orí àpèrè yóò gbóná mọ́. àṣẹ ló bá ń pa ìran ọba kì ni mo pa látòní lọ mo rọ̀ ọ́ lóye. má lè tí ì ewu. kájú ewu. kájú ewu. pa fún un àròkò kù ni. akókòdé ìlú tógun tógun tógun tógun ló ń gun alágbára sinimá ńlá tó ń sọ rèé o abókùndé làkọlé rẹ̀ ó gbé ọkàn sókè róróró Ṣẹ̀ríkí múvì ọ̀gá àgbà níbi ká ṣe sinimá corporate picture ló gbé jáde. sinimá jura wọn lóòótọ́ mo bá àbùkù líle yìí àgbàràgbàrà gbàkúrú múvì kọ́ńtò tí wọ́n fi òun láyà ẹ̀yẹ wo technical ẹ̀ wo costume ẹ̀ wo glamour nínú sinimá láyé àbùkù bẹ́ẹ̀ tóbótóbótóbótóbó nítorí ipò wọn para wọn láti ìrandíran wọn ní kàkà kíkúrú má jẹ sèse àfi ṣàwádànù má tàn lé ogun àgbáàrin ìjà àjàkú àkàtà sinimá tuntun àbọ̀bọ̀dé. bí n bá dàgbàdàgbà bí n bá darúgbó bí n bá lọ tán táwọn ọmọ ọmọ ọmọ mi bá gorí ìtẹ́ bí wọ́n bá lọ tán ìran yín kankan ẹnì kankan náà òdìlé yín kò ní jóye balógun mọ́nú ìlú èmi mo wí bẹ́ẹ̀ kábíyèsí ò tó bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé rúgúdù ń bẹ láàrin bàbá ńlá bàbá yín àti bàbá tèmi kọjá yẹn yín kábíyèsí wọ́n gbà yín jà bẹ́ẹ̀ bá kọ́ bọ̀ mí lẹ́nu wọ́n gè yín jẹ kábíyèsí. ohun tó tọ́ sí ló ń béèrè ah. ẹ̀tọ́ rẹ̀ ní ń béèrè ohun tó tọ́ sí gbogbo òdílé wa abógundé ń béèrè. bí wọn ò bá pa abógundé ẹ pàjá fún mi wọn jẹ. ìbẹ̀rẹ̀ ogun la máa mọ̀ kó sẹ́ńtọ́ mọ̀ parí ẹ̀ o kò sì sẹ́ńtọ́ mọ̀ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ o ah, èyí sì wá ń pọ̀ ju bí yóò bá wọ̀ kájà gbogbo ìlélẹ̀. ìtara èdè fẹ́ mú wọn ni. a jẹ́wọ́ pé ohun kan náà la gbé ń ké ní tòótọ́ ohun kan làlùkò ń fọ̀ òdìdẹrẹ́ nìkan ní kéétì ẹ̀ ní mẹ̀yàmẹ̀yà. àrẹ̀mọ mi dà àdéhìtọ̀ ọmọ mi dà àrẹ̀mọ mi tó gbẹ́jà ọmọ mi dà àdéhìtọ̀. kò ní yí ọkọ yìí tó bí lọ́mọ. Everything written and produced by Olayemi Jimoh Yemkem. Directed by Wasiu Oyagalzu. Starring Olayemi Jimoh Yemkem. Yinka Quadri. Odunlade Adekola. Abeni Agbon. Feti Abalogun. Olúṣeyẹ James Akérògun. Adone Motiye, Olúgbòdo. Juliet Jato. Fatai Odualalude. Abayomi Sogbamu Omiata. Kayode Akindina Mr. Paragon. Wasiu Oyagalzu. Adebayo Oriladimu Agbon Tawon. Saliu Bọ́ládadé Ògbólúkẹ́. Táwa Kálítù Àjọkẹ́ Sójẹ́ ali káyọ̀dé agboola ladi fọlárin owólabí àjàsà fúnmi sọnọlá ìyáṣà kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìtàpá kọ́lé ẹ̀ ní àjẹkùnlé sọpájọ in English. Otijade Kasaba from the stable of corporate pictures. Sheriki movie Okagba níbi Kashi cinema. Ami Arena shopping complex Bọ́ládé Oṣodi Lagos. Ó tún wà Koma road multimedia. Tofima fi pictures l'Arena Oṣodi àti káàkiri ní Cinema Sinimá ńlá yìí Abogunde tún ti wà lórí YouTube báyìí. Ẹ click sórí Yorùbá Plus TV kẹ́rìnrán wò. Sinimá titun Abogunde. It's a blockbuster. Action packed movie ní suspense inú ẹ̀ gáyàtà. You can't afford for the message àwọ̀ tó wò ní lórí YouTube ẹ gbà bẹ́ẹ̀. ìyá mi bí wọ́n bá forí yín bẹ̀ mí wọn ò ní gbọ́ bí mi ò bá pa Bógúndé àbí kó fìlú ilẹ̀ lọ́la ẹ pè mí lọ́mọ àlè ń jẹ́ ẹ.